وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا معشر الموحدين فها نحن اليوم مع المانع السادس عشر السابع عشر من موانع الهداية وهو القنوت من رحمة الله ومن يقنط من رحمة الله إلا القوم الكافرون والقنوت يا جماعة الخير يتضمن عدم الثقة بالله وهذا واجب على المؤمن ويتضمن رجحان جانب الخوف على الرجاء وينبغي أن يعيش المؤمن بين الخوف والرجاء ويتضمن الكفر بغفران الله سبحانه وتعالى وعفوه عز وجل والله يغفر الذنوب جميعا والإيمان بالله واجب والتوكل عليه min awjabi alwajibat wa siqatu bihi min azmi alumur ọpẹ́ ni fún ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba tí pé fún òun náà ni ọba aláàánú ọba Allah ọba ọba tó ṣe wípé àfúwòhò ìmáṣe àmójúkúrò ọlọ́wọ́n ọba gbogbo nǹkan lọ gẹ́gẹ́ bí ìṣesí wa lórí nǹkan tí a bọ̀ mawani'ul hidaya àwọn nǹkan tí máa ń kọ́ díẹ̀ ní kúrò ní ojú ọ̀nà ọlọ́run ọba àlekíọ́lá àti ojú ọ̀nà islam nígbà téèyàn ti jẹ́ mùsùlùmí àwọn nǹkan tó lè jẹ́ sábàbí kéèyàn padà má jẹ́ mùsùlùmí mọ́ nígbà téèyàn ti jẹ́ ní ire kéèyàn má padà jẹ́ ní ire mọ́ eléyìí tí a sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni ohun tó ní í ṣe pẹ̀lú alikọ́tìlú bí ghayri udhuri shar'i kápá èèyàn kápá ẹ̀mí ní ojú ọ̀nà tí ọlọ́wọ́ bò gbàgbé kalẹ̀ ẹ̀mí tí ó ṣẹ̀kí apá àti aburú tó wà ń bẹ̀ a ní eléyìí jẹ́ nínú àwọn nǹkan tí máa ń kọ́ díẹ̀ kúrò lójú ọ̀nà ọlọ́wọ́ ọba eléyìí sì ló jẹ́ èyí tó jẹ́ nọmba sixteen nínú àwọn ohun tí à ń sọ eléyìí tí a wá máa jẹ́ nọmba seventeen bẹ́ẹ̀ òun náà ni tí a fẹ́ wò lénìí òun náà ni alqunutu min rahmatillah òun ni pé kéèyàn máa jákàn kúrò níbi àánú ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba yìí sì ni ọba aláàánú ni arọ̀hímù arọ̀hímánù rọ̀hím ọba aláàánú ni tó ṣe wípé àánú ọlọ́wọ́n ọba ó bo ó bo gbogbo nǹkan mọ́lẹ̀ ó sì borí gbogbo nǹkan faha nahnu liyawma almani'i asabi ashar eléyìí tó jẹ́ seventeenth tí a fẹ́ sọ léni òun náà ni ìmáa jákọ̀ kúrò níbi àánú ọlọ́wọ́n ọba wa man yaqnatu min rahmatillah illa alqawmul kafirun èèyàn kò sì ní jákọ̀ kúrò níbi àánú ọlọ́run àyàfi kó jẹ́ tí ò gbọ́ náà ọba gbọ́ ẹni tó bá gbọ́ náà ọba gbọ́ a máa fi ìgbàgbọ́ ẹ̀ sọ́dọ̀ ọlọ́run á gbà pé gbogbo nǹkan lọ́nà ọba lè ṣe wàlùkùnúùtù ya jama'atal khayr ẹ rí ẹ̀yin èèyàn dáadáa ohun tó ń jẹ́ ìjákàn níbi orí ọlọ́run ọba yàtàbọ̀ mọ̀nà àádàmọ̀ sí kọ́tìbìlà ó kó sínú kéèyàn má ní àgbẹ̀kẹ̀lé ọlọ́run ọba ká má fi ọkàn tán ọlọ́run ọba ká má trust ọlọ́run ẹni tí ò bá ti trust ọlọ́run ó ti já kàn nínú orí ọlọ́run ọba nìyẹn wàhálà wájib ala al-mu'min tó sì jẹ́ wípé ká ní àfọkàntán sí ọlọ́run ọba ìká fọkàntán lọ́run nínú tó jẹ́ ọ̀ranyàn lórí onígbàgbọ́ òdodo ni wàyàtàdọ́mọ̀nù rojuhani jáàni bil khawfi ala ar-raja ìmá jákọ̀ kúrò níbi àánú ọlọ́run nínú tó máa ń kó sínú òun náà ní wípé ibi ìmá gbé ọkàn lọ́lọ́run ká jẹ́ kí ìmá bẹ̀rù ọlọ́run ọba wa kó ga ju ìmá gbé ọkàn lọ́lọ́run lọ a gbọ́dọ̀ máa ń ṣẹ̀mí bẹ́ẹ̀nà lọ́kọ́fì wà rọ̀jà láàrin ìpayà àti ìmá ní ìfọkàntẹ̀ ìyẹn ni láàrin ìbẹ̀rù hope and fear èèyàn máa bẹ̀rù pé a ọlọ́run bá máa lè fìyà jẹ mí ká tún wá máa ní afọkàntẹ̀ pé ọlọ́run ọba ọba oníkẹ́ni ọlọ́run á ṣàánú mi kò sí bẹ́ṣẹ̀ mi ṣe lè pọ̀ tó bó ṣe yẹ ká máa lò pé sí ayé nìyẹn nínú àwọn nǹkan tó kó sínú yàtàdọ́ mọ́nà kúfùrọ̀ bí kúfùrọ̀ ní láhi wà áfúwìhì ó tún máa ń kó sínú ìmá ṣe àìgbàgbọ́ sí pé ọlọ́run ọba ọba tó lè foríjì ni ni ọba tó sì lè foríjì wá ni àti wípé ọba tó lè ṣe àmójúkúrò fún wa ni wàláhu yaghfiru dhunuba jami'a tó sì jẹ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá àtèyí tó kéré àtèyí tó tóbi gbogbo ẹ̀ lọ́nà ọba máa ń ṣe àforíjì fún ni nígbà tí èèyàn bá ti lóhun òní ṣẹ̀ṣẹ̀ imọ́ tó sì kúrò níbi ẹ̀ṣẹ̀ yìí wal-imanu billahi wajib kágbọ́n náà ọba gbọ́ràn yan ni wa tawakkulu alayhi min ká sì máa gbára lọ́lọ́wọ́n ọba nínú àwọn nǹkan tó jí ọ̀ràn yan pàápàá ní o bákan náà wasikọtu bihi min azmil umur ká sì ní àfọkàntẹ̀ ká fọkàntẹ̀ ọlọ́run ká trọ̀sì ọlọ́run ọba nínú àwọn nǹkan tó ṣe pàtàkì ni wálẹ́bí yakọ̀nà tó mi rahmatillah ẹ̀rẹ́ nìkẹ́ni tó bá ti jákọ̀ kúrò níbi àánú ọlọ́run pé ọlọ́run bò lè ṣàánú òun kọ́dí yakutulu nafsahu irú ẹni bẹ́ẹ̀ ó lè wò ṣùṣùn kó dún bu ara ẹ̀ ó lè wò ṣùṣùn kó gbé májèlé jẹ kó gbé ògùn jẹ torí pé kí ni ó ti wò pé ṣòro tóun wà nú ẹ̀ yìí ọlọ́wọ́n bò lè yọ òun kúrò ńbẹ̀ ìdá sọ́kọ̀ àlẹ́ ìlà amòrò ní ìgbà tí ìnira bá bárú ẹni báyìí wàlá yàrá lọ́ha o kò rí ọlọ́run ọba gẹ́gẹ́ bí ẹni tí èèyàn máa ń lọ sábà nígbà tí ò ti rí ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí èèyàn lè lọ sábà irú ẹni báyìí apá rẹ̀ táwa náà bá wà àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àìpẹ́ yìí ní àwọn ibi tí ilé ti wó tí àwọn èèyàn pàdánù alásùnmọ́ wọn a sì rẹ̀ tó ṣe wípé ó sì parẹ̀ torí pé kí ni torí pé ó pàdánù ọmọ méjì ó sì ti gbàgbé pé ọlọ́run ọba ọba tó fóun ni tó ó sì ó rọ ọlọ́run ọba lọ́rùn kò sí ọjọ́ orí tó lè ti jẹ ọlọ́run bá tún sì lè fún ní mi ní àwọn míì tá jẹ́ olóríire tá a sì jẹ ọmọ alálùbáríkà wàlẹ̀ ti ṣàrò fìdí muharramun ẹ̀ sí nínú ẹ̀sìn ọlọ́wọ́n ọba ká pa ẹ̀mí ara wa nǹkan ìwọ ni o wà á máa kọ́tà la nafsahu bi shay'in udhiba bihi yawmal qiyamah torí pa Ànábì sallallahu alaihi wasallam ó fi rinlẹ̀ fún wa pé tó bá parẹ̀ nílé ayé irú nǹkan tó fi parẹ̀ nílé ayé yẹn òun náà ni wọ́n fi máa fìyà jẹ tó bá di nínú náà ní ọjọ́ gbèdé àlìkìyàmà wal qanitu min rahmatillah ẹ̀rẹ́ nikẹ́ni kọ́ni yaqtulu ghayrahu ó lè pa ẹlòmíì nígbà tí èèyàn bá ti jákọ̀ kúrò ń bí orí ọlọ́run ọba tó ti gbà pé kò ń ṣe ọlọ́run ọba ló lè ṣoore fóun ẹ tí nǹkan àti nǹkan bá dòun àti ẹ̀pọ̀ irú ẹni báyìí lè pa ọ́ á gbàgbé pé dájúdájú ọlọ́run ọba àlékiọ́lá wa innahu man qatala nafsan a ti gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run Ọba tó sọ wípé ẹnikẹ́ni tó bá pa ẹ̀mí kan tí ẹ̀mí yóò sì ṣẹ̀ fàkà ànàmà kọ́tàlà náà sàjẹ̀mí ha irú ẹni bẹ́ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tó pa gbogbo ẹ̀mí ni o wàmàn àhíyáha fakaannama àhíyá nasa jamiha tó sì jẹ́ pé tó bá la ẹ̀mí kan ó dà gẹ́gẹ́ bí ẹni tó la gbogbo ẹ̀mí ni o wàhádà mísìlú man qatala tísà àwọn tísì ìnà nafsan eléyìí dà gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tó pa èèyàn ninety nine sí ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa nípẹ́ pé ńgbà tó tún dí ọ̀dọ̀ èèyàn kan tí ó dí àwọn tó wò pé pé àwọn àfa ẹ̀sìn ni tó béèrè pé ti pè èèyàn ninety nine náà bá ọlọ́run lè foríjì ẹ̀ ẹni sì tún pa ẹni láti pé hundred torí pé kí ni ó ti jákàn níbi orí ọlọ́wọ́n ọba àlekèọ́lá wà máa yákun náà tómi rahmatillah ẹ̀rẹ́ ni tó bá ti jákàn kúrò níbi orí ọlọ́wọ́n ọba yàtúlùbù làánà mi nà ghayrillah irú ẹni bẹ́ẹ̀ ó lè máa wá ìrànlọ́wọ́ síbi tó yàtọ̀ sí ọlọ́wọ́n ọba àlekèọ́lá wà innama qawla al-mu'mini tó sì jẹ́ wípé ẹ̀rá wọn tí wọ́n bá jó nígbàgbọ́ òdodo ohun tó máa ń jí ọ̀rọ̀ wọn gbogbo gbà òun náà ní pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ náà bá ìwọ làá máa sìn tá a bá sì ti níṣòro tá a bá ti ní bùkátà ọ̀dọ̀ rẹ̀ la máa wá sí là máa wá sí lẹ́yìnáhù torí wípé kí ni o jọmọ́ mùsùlùmí irú ẹni báyìí kò rí gẹ́gẹ́ bí ọba ọba tó jẹ́ wípé yàrá ọ̀hún kò gbà pọ́nà ọba tó gbọ́ òun ni o ọba tó ń rí òun ni o àti wípé ọlọ́run ọba àlekè ọlá kò trust ọlọ́run ọba kò sì rí wípé kí ni huwa mustajibuli du'a pé ọlọ́run ọba ọba ti máa ń gbàdúrà ni ìyẹn ló ń bí irú ẹ tó bá ti jákàn kúrò níbi orí ọlọ́run ọba a máa pe nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba wa man yaqnatu min rahmatillah ẹnikẹ́ni tí ó bá jẹ́ wípé ó ti jákàn kúrò níbi àánú ọlọ́run tí ò rí wípé ọlọ́run ọba lè ṣe àánú òun la yara Allahu ghabira dhanb ẹlẹ́ṣẹ̀ ò ní rí ọlọ́run gẹ́gẹ́ bí ẹ tó lè ṣàforíjì ẹ̀ṣẹ̀ o wà kọ́ọ̀bìlà táwò kò ní rí ọlọ́run gẹ́gẹ́ bí ẹ tí máa ń gba túbá pé tí èèyàn bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ sí ọlọ́run ọba àlekíọ́lá ó lè fi oríjì òun wàyà sí ru máa sí yà irú ẹni bẹ́ẹ̀ a máa ṣẹ̀mí lórí ìmáṣẹ́ ọlọ́run ọba ní wàyà anàlọ́ha yàrá ọ̀hù irú ẹni báyìí sì mẹ́kọ́nà ọba ń rí òun wàyà fi sàmà ó sì mọ̀ pé nǹkan kò pamọ́ fọ́lọ́wọ́n ba nínú sọ́mà àti nínú ilẹ̀ àti nínú àlámọ̀rí òun wà máa ń yakọ́dá tó mi rahmatillah ẹ̀rẹ́ tó bá ti jákàn kúrò níbi àánú ọlọ́wọ́n ba yaishu fil huzun irú ẹni bẹ́ẹ̀ a máa ṣẹ̀mí lórí ìmá banújẹ́ wàlàhámi wàlàhámi a máa ṣẹ̀mí lórí ìmá dààmú lórí ní èyí tí ò nítumọ̀ wàyànsá kọ́lá lọ́ọ̀ irú ẹni bí a sì máa gbàgbé ọ̀rọ̀ ọlọ́wọ́n ba àlekíọ́lá ìdíyàkó lè lè sọ àhíbè sallallahu alayhi wa sallam nígbà tó wà nínú kòtò asaur tó ń sọ fún abubakar wípé la tahzan inna allaha ma'ana tó sọ wípé ò gbọ́dọ̀ bánújẹ́ ò gbọ́dọ̀ fòyà dájúdájú ọlọ́run ń bẹ pẹ̀lú wa wala yakfuru anna irú ẹni bẹ́ẹ̀ a tún wá gbàgbé o wípé anabi sallallahu alayhi wa sallam wala yukafiru wala yufakir anna nabiya sallallahu alayhi wa sallam idha hazunahu hamuru fadiya ila sọlá a ti gbàgbé ọ̀rọ̀ ya wa aisha radiyallahu anha pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó bá ti rí ohun tó ń bà nínú jẹ́ a bẹ̀rẹ̀ sí máa ṣàdúrà a bẹ̀rẹ̀ sí máa kírun ọlọ́ọ̀bá sì máa mú bànújẹ́ wa man yakunatu min rahmatillah ẹ̀rẹ́ni tó bá ti jákàn kúrò níbi orí ọlọ́wọ́n ọba kúrò níbi àánú ọlọ́wọ́n ọba لا يشكر الله لما أنعم الله عليه من النعم الظاهرة والباطنة irú ẹni bí òní máa dúpẹ́ lórí àwọn oore eléyìí tí Ọlọ́run bá ti ṣe fún ẹni tó bá sì ń dúpẹ́ oore tọ́lọ́run bá ti ṣe fún irú ẹni bẹ́ẹ̀ á rí mi ìgbà sí lọ́dọ̀ Ọlọ́run ọba àlekè ọlá ẹni tó bá ti jákọ̀ọ́nú oore Ọlọ́run èyí tọ́lọ́run bá ti ṣe fún kò ní máa ronú nípẹ́ ó sì máa tàta rẹ̀ dúpẹ́ wàhámọ́hó fi máa fàdá ohun tá a máa ronú gbogbo gbà tá a máa jẹ́ ẹ̀dùn ọkàn ẹ̀ òun náà nìyí tí ò tí ì tẹ́ lọ́wọ́ wàlá yashkuru àlàfíà kọ́bùlà àlùmọ́rọ̀dì irú ẹni bẹ́ẹ̀ nígbà tó bá lálàáfíà ṣáájú kó tó ṣàìsàn kò ní dúpẹ́ fọlọ́wọ́n ba wàhálà lẹ́hìnà kọ́bùlà àlùfákìr ìgbà tẹ́ni báyìí tó bá ní ọrọ̀ kò ní dúpẹ́ fọlọ́wọ́n ba ṣáájú kó tó di aláìní wàhálà àlùfáàrọ̀ kọ́bùlà àlùṣọ́gòl kò ní máa dúpẹ́ fọlọ́wọ́n ba nígbà tọ́lọ́ ọba bá fún nígbà láàyè tọ́lọ́ ń fún ní àsìkò ṣáájú kọ́lọ́ irú ẹni bí ò ní máa dúpẹ́ fọlọ́wọ́n ba nígbà tó jí ọ̀dọ́ ṣáájú kó tó di arúgbó wa ala al-hayati qabla al-mamat irú ẹni bí òní máa dúpẹ́ fọlọ́hún lórí ìṣẹ̀mí tọ́lọ́ ọba fún un nígbà tó ń mí sókè tó ń mí sílẹ̀ tó ń lo ìṣẹ̀mí ṣáájú kọ́lọ́ ọba àlekíọ́lá kó tó gba ẹ̀mí ẹ̀ wa man yaqnatu min rahmati rabbih ẹ̀ẹ́rì jọmọ́ ẹnikẹ́ni tó bá ti jákàn kúrò níbi orí ọlọ́wọ́n ọba la yad'u Allaha idha shaqqa alayhi al-amr ní ìgbà tí ìnira bá bárú ẹni bẹ́ẹ̀ ẹni báyìí ò ní máa bẹ ọlọ́run kò ní máa ké pé ọlọ́run kò ní máa ṣàdúrà wa ghalaba alayhi ar-rijal nígbà táwọn èèyàn tí wọ́n bá jẹ gàba lé lórí kò ní ronú wípé ọlọ́run ló yẹ kó ń pè wala yara Allaha kò ní máa rí pé ọlọ́run ọba àlékè ọlá idha sa'alaka pé ọlọ́run ọba ti sọ nínú ọ̀rọ̀ ẹ pé wà idha sa'alaka ibadi anni tí àwọn ẹrú mi tí wọ́n bá béèrè lọ́wọ́ wa ànábì sallallahu alaihi wasallam nípa mi bá mi sọ fún wọn wípé fa inni qarib sọ fún wọn pé mi ọlọ́run bá mo súnmọ́ wọn o ujibu da'wata da'i idha da'an gbogbo ẹ tó bá ti ń pè mí mo máa ń gbọ́ ìpèpè wọn nígbà tí wọ́n bá pe ọlọ́run ọba wa man yaqnatu min rahmatillah ẹ rẹ ni tó bá ti jákàn kúrò níbi orí ọlọ́run ọba àlékiọlá yad'ufu ìmọ̀ni ẹ̀ alẹ̀ ìgbàgbọ́ ẹ̀ afúyẹ́ wàjásáduhu bákan náà ni àlàáfíà ara rẹ̀ irú alẹ̀ wàyàzídu mọ́rọ́duhu alijasadiyu walkọlbi àìsàn kan àti àìsàn ara a fúru ẹni bẹ́ẹ̀ aadana allahu min alqunut abẹ́lẹ́ ọba kó má ṣe là wá kúrò níbi ìmá nínú orí ọlọ́wọ́n wàyà ibada rahman ẹ̀yin ẹrú sí ọba àjọkí ayé wálkọ́ọ̀nì yàtàríhì alomor ẹni tó bá jẹ́ ẹni tí máa ń jákọ̀ kúrò níbi orí ọlọ́wọ́n ọba oríṣiríṣi nǹkan làwọn àwòrán oríṣiríṣi nǹkan aburú láàmà ṣẹlẹ̀ sírú ẹni bẹ́ẹ̀ mímí ha nínú àwọn nǹkan yìí anahu yàrá anadambahu azim irú ẹni bí a máa rí pẹ́ṣẹ̀ tó ń dá ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù wala yomkina yóò fà níbi tẹ́ṣẹ̀ yìí pọ̀ dé òun ò lè rà foríjì wa qala Allahu lahu irú àwọn ẹni báyìí ọlọ́run ti ti sọ fún wọn wípé kóòl eré ànábì bá sọ fún wọn ya ibadiya alladhina asrafu ala anfusihim bá mi sọ fún wọn wípé ẹ̀yin ẹrú sìn mi tó jẹ́ pé ẹ ti kọjá àlà lórí ẹ̀mí ara ẹ ti dáràn ààrẹ tó ti mutí nu yín ààrẹ tó ti ṣe ṣìnà nu yín ààrẹ tó ti jalè nu yín ààrẹ tó ti bú ebú nu yín ààrẹ tó ti jẹ rìbá nu yín la taqnatu min rahmatillah ẹ má ṣe jákàn níbi orí ọlọ́wọ́n ọba inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́wọ́n ọba tẹ́ rí yẹn gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá dá téèyàn bá ti wá aláforíjì ó máa ń ṣàforíjì fún yàn innahu huwal ghafuru rahim àti pé ọlọ́wọ́n ọba yìí ọba aláforíjì ọba oníkẹ́ni o wa anibu ila rabbikum waslimu la ẹ̀ṣẹ̀ rí padà lọ́sọ́dọ̀ ọlọ́run yín yín kẹ́sì gbàfà fún ọlọ́wọ́n ọba min qabli an ya'tiyakumul azabu baghtatan ṣáájú kí ìyà ọlọ́wọ́n ọba kó tó dé wá bá yín lójijì wa antum la tash'urun ní ìgbà tẹ́ ní fi ọkàn sí wípé ìyà ọlọ́wọ́n ọba ń bọ̀ wa min suwaril qunut nínú àwọn àwòrán tí a máa fi rí wípé ẹ̀dá wà lẹ́ni tó ń jákàn níbi orí ọlọ́wọ́n ọba àlekíọ́lá òun náà ni wípé rúyàtul fitan wal masa'ib anaha akbar min kulli ilaj òun náà ni wípé bẹ́ẹ̀ yọba wa ní ìṣòro kó máa wá rí gẹ́gẹ́ bíi wípé ìṣòro àti àdánwò tó bóun yìí ó ti kọjá ohun tí ọlọ́run kápá lọ kò sì sí ìwòsàn kò sì sí ọ̀nà àbáyọ fún wàláhu akbaru ọlọ́run ọba sì ni ọba tó tóbi ju gbogbo nǹkan lọ ni o akbaru min kulli shay ọlọ́run ọba tóbi ju gbogbo nǹkan lọ wàlà màṣíyàtà akbaru min Allah kò sí ẹ̀ṣẹ̀ kan téèyàn dá tó ju ọlọ́run lọ wà kullu shay'in biyadihi torí pé gbogbo nǹkan pátápátá ọwọ́ ọlọ́run ló wà o ọlọ́run sọ fún ànábì pé kó sọ fún wa sallallahu alayhi wa sallam pé kó lè láhùnmá máàlìkàlì mólè pé kó máa sọ fún wa wípé allahumma ìwọ ọlọ́run ọba wa máàlìkàlì mólè ìwọ lọ́ba àwọn ọba tútì lè mólíkà mọ̀ntàṣà ẹni tó bá wù ọ́ lọ́wọ́ ọba wàá fi jọba wà tẹ́ ń zẹ ìlú mólíkà mi mọ̀ntàṣà ẹni tó bá wù ọ́ lọ́wọ́ ọba àlékiọ́lá wàá sì máa gbàgbára kú lọ́wọ́ ẹ̀ wà tó ìzù mọ̀ntàṣà ẹni tó bá wù ọ́ lọ́wọ́ wàá ṣe ní ẹni àpọ́lé wà tó zèlú mọ̀ntàṣà ẹni tó bá sì wù ẹ́ wàá yẹpẹrẹ bí yẹdika lọ kọ́yìr ni gbogbo wa innaka ala kulli shay'in qadir ìwọ lọ́ba tó ní agbára lórí gbogbo nǹkan ọlọ́ọ̀ba tó sọ fún wa bómi pé mọ̀tọ́rọ̀ ìdàdàá ọlọ́run bá ní talẹ́ni náà tó jẹ́ wípé ó máa ń dá lóhùn ẹni tó bá wà nù ṣòro béèyàn bá wà nù nira ẹni tó wà nù nira tó bá pè ọlọ́run talẹ́ni tó máa ń dá lóhùn tó yọ tó jọ ọlọ́run bá lọ wáyà tìfù sóò talẹ́ni tó jẹ́ wípé tí aburú bá ṣẹlẹ̀ ó máa ń ká aburú kúrò fún ni wáyà jẹ́ alákùn kúláfà alárù talẹ́ni náà tó jẹ́ wípé òun ló ṣe yín ní ọba tọ́lọ́ ọba dá ayíláhùn máa Allah ṣé ẹlòmíì wà lẹ́yìn ọlọ́wọ́n ọba látúnṣe léyìn ni kọ́ọ̀lì la máa tẹ̀sà karol ṣùgbọ́n yẹn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìrònú yín ohun tó kéré ni wàmí suwari konot nínú àwọn nǹkan tí máa ń tọ́ka sí wípé ẹ̀dá ti jákọ̀ kúrò bí orí ọlọ́wọ́n ọba alikọ́ọ̀lù bíi anna tekfir òun náà ni wípé kéèyàn máa wò wípé ọlọ́wọ́n ọba àlékiọlá bí anna tẹ̀kìyìr wípé ìyípadà láyòǹkè pé tí nǹkan bá ti dàrú kò lè yípadà láíláí a ah, ipò tá a wà lénìí kò sí ohun tó lè di ó da bí nàìjíríà ṣe rí lénìí ẹgbẹ̀rún Buhari ò lè tún ṣe bí Nàìjíríà ṣe rí lẹ́ni ẹgbẹ̀rún lágbájá ò lè tún ṣe kódà ká máa ṣe wáàsí látàárọ̀ dálé ò lè tún ṣe irú eléyìí ó máa ń tọ́ka sí pati jákàn kúrò níbi orí ọlọ́run ọba kí ni ọba ò lè ṣe jọ̀mọ́ ọlọ́run ọba àlékè ó fi yé wa pé òun ọlọ́run ọba máa ń yí nǹkan padà inna allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run bá ní ipò táwọn èèyàn bá wà òun ọlọ́run ní yí padà àyàfi táwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn bá yí padà eléyìí sọ fún wa wípé táwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn bá yí padà ọlọ́run bá yípo wọn padà táwọn èèyàn bá jẹ́ ní dáadáa tó ń ṣe dáadáa ọjọ́ tó bá ti yí padà páwọn ò ṣe dáadáa mọ́ pa burú làwọn fẹ́ máa ṣe ọlọ́run náà sì máa wípé ìwà ẹni tí ò lówó ló owó tó ní ìyá sì kúrò lọ́wọ́ ẹ̀ ẹni tó lówó tó náà náà pàfà pẹ̀rẹ̀ ìgbà mélòó lówó fi ń tán ẹni tó lówó tó wò pé ìtòhun ti ní ìtì tó tí ò ṣiṣẹ́ kun ìgbà mélòó lówó fi ń tán jọmọ́ so kéèyàn máa wo wípé tí nǹkan kan bá wà tó jí aburú ọlọ́ọ̀bù ò lè yí padà sí dáadáa àbí nǹkan kan wà ó jẹ́ dáadáa kéèyàn wá fi ọkàn balẹ̀ kọ́lọ́ọ̀bù ò lè ní kó di aburú àpèjúwe pa jákànnú orí ọlọ́wọ́n ọba ni ìyẹn ló máa ń bí pẹ́lú mi àwò pé ah, owó tí lágbájá ní owó tí lágbájá ní àgbà náà lè wọ́ láíláí eléyìí ò sì rí bẹ́ẹ̀ jọmọ́ tó bá wọn ọlọ́wọ́ ọba ẹni tó ti ní owó tí gbogbo ayé mọ̀ ọlọ́wọ́ ọba sì máa gba owó lọ́wọ́ ẹ̀ ọlọ́ọ̀ba bá sọ di ẹtí òní kọ́lọ́ọ̀ba kó má fi ṣàdánwò fẹ́ nìkọ̀ọ̀kan wa eléyìí jẹ́nu tí ọlọ́ọ̀ba tó fẹ́ kí ó rinlẹ̀ ní ẹnìkọ̀ọ̀kan wa pé gbogbo tó bá ṣẹlẹ̀ láyé kò sí tí ọlọ́ọ̀ba ò lè yí padà wallahu khalaqal ashiya torí kọ́lọ́ọ̀ba ló dá gbogbo nǹkan ó dá ọ̀sán àtòru ó sì máa ń yí wọn padà láàrin ara wọn wàlfàrà wàlhazn wàlhuzn ọ̀nà ọba dá ìdùnnú àti ìbànújẹ́ ó sì máa ń yí wọn padà bákan náà wà sàmsà wàlkọ́mọ̀r àti ọ̀sán àti òru àti òṣùpá àti òrùn méjèèjì náà wọ́n máa ń yí padà ní o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ọlọ́run ọba àlékè ọládá wàmínúhò nínú àwọn nǹkan tí máa ń tọ́ka sí wípé èèyàn ti jákọ̀ nínú orí ọlọ́wọ́ bá anna kẹsìrọ̀tà alfasad òun náà ní pé ká máa wò ó pé bí aburú ti ṣe pọ̀ lórí ilẹ̀ yìí la yumkinu islahuhu likẹsirọti ahlil fasad paburú tó pọ̀ lórí ilẹ̀ yìí kò lè yí padà láíláí torí pé àwọn tó ń ṣe aburú wọ́n ti pọ̀ jù bó o ní ẹ̀yin mélòó lẹ́ ń ṣe dáadáa a sì gbọ́dọ̀ a gbọ́dọ̀ nírú eléyìí nínú ọkọ wa tòrọ́ lọ ní wàlàkọ́dé katabuna fi zabur ọlọ́ ní wàlàkọ́dé katabuna fi zabur ọlọ́ ọba àlékiọ́lá ó láti kọ́ kalẹ̀ sínú tírà wa tí ń jẹ́ zabur anna al-arda yarituha ibadiya salihun pé àwọn ẹni ire ni wọ́n á jogún olẹ̀ àwọn ẹni ire ni wọ́n á jogún orílẹ̀ ilẹ̀ tọ́nà ọba dá ọ̀nà ọba lónìí àwọn ẹni ire ni wọ́n á padà jogún ẹ̀ wà mí nìhò nínú tí máa ń tọ́ka sí wípé èèyàn ti jákọ̀ kúrò níbi orí ọlọ́wọ́ba anna al-marda la dawa alah òun náà ni pé kéèyàn máa wò pé à ah, àìsàn tẹ́ni ti tó ṣe yìí kò sí ìwòsàn fún láéláé pé ah, àìsàn kan wà lé ayé tí ò sí ìwòsàn fún wàláhù ọlọ́wọ́n ọba àlékè ọlá sì ní ṣáàfì ọba tí máa ń wo ní sọ ni wàyíza amaritu wahuwa yashin gbogbo ìgbà tá a bá ń ṣàìsàn kò sẹ́ni tí máa wò wá sàn àyàfi ọlọ́wọ́n ọba àlékè ọlá ọlọ́wọ́n ọba yìí òun lọ́ba tó jẹ́ pé ànábì wa ayu, alayhi salam lẹ́yìn ìgbà tó ṣe àìsàn fún ọ̀gọ̀rọ̀ ọdún ọlọ́wọ́n ọba àlékè ọlá láàrin ìṣẹ́jú láàrin kájújú kàlà ọlọ́wọ́n ọba mú kúrò fún ọ bákan náà wàmínihu analfakir la yusbihu ganiyan ẹni tí ò ní owó kàti wá rò pé pé á ah, lágbájá ò lè lówó mọ́ láíláí kódà tí wọ́n bá ń fi owó ṣe sàárà kò lè ní mọ́ eléyà máa tọ́ka sí àbí kéèyàn náà ti ẹ̀rọ rẹ̀ pín pé àwa yìí lè lówó mọ́ irú eléyà máa tọ́ka sí wípé èèyàn ti jákàn níbi orí ọlọ́run ọba àlekèọ́lá wàláhù lọ́kàn ní yíwá antumul fukọ́rọ́ nígbà ó sì jẹ́ pọ́lọ́run ọba ọba tó rọrọ ni gbogbo yín sì ní aláìní ni ní wàláhù yabesoto rizqali man yasha min ibadihi wa yaqdiru la ẹ̀ńtọ́nà ọba bá sì fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ ọlọ́run ọba fún ní ọrọ̀ á pẹrẹsẹ ọrọ̀ fún tó bá sì wọn lọ́wọ́n ọba ó lè ti ní tẹ́lẹ̀ kọ́ lọ́wọ́ ọba kó gbà lọ́wọ́ ẹ̀ minna al-iman bi ohun tó lọ́wọ́ bá fẹ́ lọ́wọ́ wa òun náà ni pé ká gba Ọlọ́run bá gbọ́ ká gba Ọlọ́run bá gbọ́ bó ṣe yẹ ká ka gbọ́ wá sí fi ọkàn ká gbé ọkàn wa lọ́lọ́run ka ká trọ́ọ̀sì ọlọ́run fi ọkàn tọ́ ọlọ́run ọba wá sí awakùnrin àlẹ́ yìí ọlọ́run ọba sì fẹ́ ká máa gbára lé òun wá sí ibà nàbí yìí sì fẹ́ ká máa bákan náà wàyà ìdúnà bìlìjánà ẹni tó bá ti wá ń ṣe àwọn eléyìí ọlọ́ọ̀bá promise wa wípé òun ọlọ́ọ̀bá àlékiọ́lá òun á ṣe wá ní ọmọ àlùjánà ọlọ́ọ̀bá ń sọ pa àwọn ànábì ọlọ́ọ̀ ó ní innahum kanu yusari'una fil khayrat ọlọ́ọ̀ ní àwọn ànábì tẹ́ rí yẹn wọ́n máa ń ṣe ìdààmú lórí bọ́n fẹ́ ṣe dáadáa ni wọ́n máa ń ṣe alápàtètè lọ síbi dáadáa ni wàyàdìrúnà rọ́kọ̀bà wà rọ́hàbà wọ́n sì máa ń ké pe àwọn ọlọ́wọ́n ọba lẹ́yìn ní dáadáa wàrọ̀ haban wọ́n sì máa ń bẹ̀rù àwọn nǹkan tó jẹ́ ìyà àti aburú tọ́nà ọba lè fi ṣe ẹ̀dá wákàánù lánàá khashi'in ọlọ́run ni wọ́n sì máa ń payọ̀ ọlọ́run ọba wáyà ibada rahman ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba ó di ọwọ́ ẹni kọ̀ọ̀kan wa ká gbà ọlọ́run ọba gbọ́ ká trust ọlọ́run ọba ká fi ọkàn sí ọ̀dọ̀ ẹ̀ ká mọ̀ ẹ̀pọ́ ọlọ́run ọba àlékiọlá ala kulli shay'in qadir ọba tó ní agbára láti ṣe gbogbo nǹkan ni kọ́lọ́run ọba àlékiọlá kó bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa kó bá wa bí abùkátà wa astaghfirullah li wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is continuation of what we have started. The theme of our discourse is the hindrance or predicaments, things that can take us away from religion of Islam, from the path of Almighty Allah. We have said severally that Allah subhanahu wa ta'ala has commanded that we should be steadfast. We should be steadfast and we should not die except as Muslims. وَلَا تَمُتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ You should not die except as believers in the oneness of Almighty Allah in the prophethood of Prophet Muhammad sallallahu alaihi wasallam that is a messenger of Allah and the slave of Almighty Allah. We should not die except with the faith in the angels of God, except with faith in the book of Almighty Allah. So what we have said today is one of the predicaments that we have mentioned. We have mentioned 16th and the 17th one is that we should not lose hope in Allah. We should not lose hope in Allah we should not feel despair. And Allah said, وَمَنْ يَقُنَتُ مِنْ رَحْمَةِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ No one lose hope in Allah except the unbelievers. It is unbelievers that will not have trust in Allah that we not believe that Allahu ala kulli shayin qadir that Allah has power to do everything he has power to change our condition when we are in good condition Allah has the power to change it to evil and when we are in bad condition Allah has the power to take us from bad condition to good condition he has control over all things khaliqus samawat fatiru samawat is the creator of the heavens and the earth So he has power over everything and is the controller of all affairs. As believers, we should not lose hope in Allah. In whatever situation we find ourselves, we should always trust and have hope in Almighty Allah. So that is the topic of our discussion today. Wallahu Gafur, Allah is the forgiver. He can forgive our sins. We should not lose hope whenever we sin Whenever we sin, we return to Almighty Allah. We go back to Him because He can forgive us. We also believe Allahu Rahim. Allah is merciful. He has mercy. He can shower His mercy upon us. Allahu Tawwab. Allah is accept, Allah accept repentance. Whenever you repent to Almighty Allah. Ghafir Zamb. Wa qabil tawb. Shadidul iqab. Allah is Ghafir Zamb. The one that forgives sins and the one that accepts repentance whenever you repent to Almighty Allah he has the power to accept your repentance wallahu salam Allah is the Lord of peace the source of peace anta salam Allah himself is peace wa minka salam and peace is only from Almighty Allah wa ilayhi yarji'u salam and peace will also return to Almighty Allah so we should never lose hope in Allah Allahu Latif Allah is also kind very kind wallahu kareem allah is kind in the sense that he can give us anything that we ask from him so all these names are pointing to the fact that we should not lose hope in almighty allah and allah has the power to take care of the condition in which we find ourselves part of what we have mentioned is that we should know that almighty allah can change what is good to what is what is evil to good and when people lose hope in Allah they resort to many things. When people don't have the faith that Allah can change their situation, that Allah can change their condition, they resolve into many things which are not good. Part of it is suicide, killing oneself. When people are in problem and they don't have the total trust in God, they can take their own soul. And this is forbidden because the Prophet sallallahu alaihi wasallam said, whoever take his soul in this world will be punished on the day of judgment in fire, with the item that he has used to kill himself if someone should use knife to stab himself to death Allah is going to give him knife on the day of judgment in fire to shook himself so part of what we have mentioned is that when people lose hope in Almighty Allah they can resort to killing taking the life of other people when they lose hope in Almighty Allah when people lose hope in God they can kill other people and Allah, Islam frown at this. Because killing other people, as we have mentioned, is like when you kill a soul. If somebody should kill a soul and not you, it's like taking the soul of a whole nation. It's like taking the soul of a whole nation because the soul that you take does not belong to you and that soul is beneficial to many people maybe the person that is killed is a parent to other people and the killer has taken their parents away from them. That killed can be the son of another people, and the killer has taken the soul of their beloved one. So it is forbidden to take other people's soul. When people lose hope in Almighty Allah, they resolve to turn to other than Allah. When they are in problem, instead of calling upon God, they come upon lesser gods that believe that have the express answers the quick solution to their problem. When people lose hope in God, part of what they do is that they forget to give thanks to Almighty Allah, to show gratitude to God for what He has done for them. When you are sick, you should always remember the time that you have sound health. Whenever you are poor, remember the time that God has given you that wealth. Whenever you are alive, always remember the people that are no more alive This is what will give you hope in Almighty Allah. When people lose hope in God, part of what will happen to them is that that will take them away from the path of Almighty Allah. They will become weak in their body. They become weak in their soul, thereby abandon the way of Almighty Allah. So what Allah wants, wants from us as believers is that we should always believe in Him. We should put our trust upon Allah. وَتَوَكَّلْ 'ala Allah. Allah told the Prophet sallallahu alaihi wasallam that put your trust upon God. Wallahu ala kulli shayin qadir. Because God has power over all things. He can do and undo. So every power belongs to Almighty Allah. As a believer, the message of the sermon is that we should always have hope. We should be hopeful. The Prophet sallallahu alaihi wasallam, when he was in the cave with Abu Bakr, the non-believers were about to, cut, to catch them Abu Bakr was afraid he was panic then the prophet sallallahu alaihi wasallam told him mazannuka bisnaini allahu let allahu salisuhuma what is your thought about two people that Allah is their third so whenever you are two Allah is your third whenever you are four God is your fifth so you should always have trust in Allah la tahzan the prophet sallallahu alayhi wa told him do not despair do not lose hope inna allaha ma'ana Allah is surely with us. So we pray to Almighty Allah to accept the khutbah as act of worship from, for him and solely for his sake. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله